nam jazakumullahu khairan ó dà pé tẹ̀m̀pé nǹkan tó wá fẹ́ jọmọ́ ti léèbò pẹ́símítì ònà ọ̀rọ̀ tàtọ́jú àti tàṣáhùn even àtàṣáhùn àti tàtọ́jú ó kò lọ́rọ̀ pé èèyàn ike bẹ́yà àwọn èèyàn máa ṣe tàtọ́jú wọ́n máa ṣe wọ́n máa wà pessimism wọ́n máa ń wo pé tí n bá ti lè rí lágbájá àbí tí n bá ti lágbájá bá ti lè ṣe báyìí aburú ó ṣẹlẹ̀ sí mi ló fi jẹ́ pé ànábì ò restricted ọlọ́run bá àdìkẹ́lá náà tó ti tó níṣẹ́ kò restricted ó jẹ́ ká gbọ́yé pé àtàtọ́jú ìmà ayẹ kú lẹ́bi jàmẹ́ àwọn èèyàn máa ń ṣàtọ́jú pẹ̀lú ìgbà pẹ̀lú ìgbà àwọn èèyàn máa ń lọ aburú mọ́ ìgbà ló fi jẹ́ pé ẹ má wò pé dáadáa ni tí wọ́n ń gbà ìtàn máa sọ pé jímọ̀ olóyin lónìí ẹbí wọn lè pé ìjọ́ wo ni jímọ̀ oníyọ̀ ìjọ́ wo ni jímọ̀ olóróró ìjọ́ tí ò lóyin ń jẹ́ kó yẹ yín péjọ́ kan wà tí èsì jímọ̀ olóyin nù. No mùsùlùmí kò ìjọ kan sáà gbọdọ̀ mọ́rì ní jímọ̀ olóyin ló fi jẹ́ pé tàtọ́jú wà tàṣáhùn bil azman àwọn èèyàn kan gbà yìí pé níjọ ọdún ìjọ ọdún léyà èèyàn gbọdọ̀ súnmọ́yàwó èèyàn tàtọ́jú rẹ̀ wà nílẹ̀ Yorùbá wọ́n gbà pé tẹ́ bá súnmọ́yàwó yín ọmọ tẹ́ bá bí tó bá dọmọ ọmọ ọmọ ogun ṣe ń lo aburú ẹ̀sìn Ọlọ́run tàtọ́jú ó dé lẹ́gùn pé kò tí tàn lẹ́ tí mo gbàgbé kò tí tàn lẹ́ ni pé ọkọ àtìyàwó kan jà kí ló wá bí jà ni pé wọ́n níyàwó ó fẹ̀sùn kàn pé kò wẹ̀ fún ọmọ òun ìdí ẹ̀wọ̀n ajọjọ wẹ́nẹ̀dì ó wá fẹjọ́ rẹ̀ sùn ó fi jọ àṣà àǹtí àǹtí à báyá ó dẹ̀ wo pé lẹ́yìn ìbátan òkè kọ́lá ṣéwù ni àmọ́ mo ti ẹ̀gbọ́ ẹgbẹ́ ẹ̀yìn mọ́ mu àgbà ẹ̀ mọ gbogbo èèyàn. wẹ́nẹ̀sì nílẹ̀ yorùbá ń wà pé yẹn wẹ̀ ẹ̀ máa ti lè wẹ̀ ó lè má rí dáadáa ó lè má tà. eléyìí ẹ má wò pé bẹ́ẹ̀ alẹ́ yorùbá la burú ń pọ̀ sí o nílẹ̀ alábá gangan tó jẹ́ bí tí lábá gangan ti wà tánàbí ti dìde àwọn aburú báyìí náà pọ̀ ń bẹ̀ ló jẹ́ pé ń gbà yí àdínàbì ṣáàrù ṣàwàl oṣù ṣàwàl ẹ̀ẹ́dẹ̀ẹ́rì àwọn lábáwọ̀ ìfẹ́ ṣèyàwó nù ẹ̀ fún ìfẹ́ ṣe dáadáa nù ẹ̀ wọ́n gbà pé obìnrin tó bẹ́ẹ̀ lè ṣe nìka tó ṣe ákìlù nìka ní ṣáàrù ṣàwàl nínú oṣù ṣàwàl irú obìnrin yẹn ó súnmọ́ kún àtọkọ rẹ̀ máa ní problem. ṣùgbọ́n anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe nìka ìyàwó Aisha radiyallahu ta'ala anha ìyá Aisha wa máa ń fi tìyàn rẹ̀ pé gbogbo yín tí wọ́n ṣe nìka yín nínú oṣù mìtẹ́ máa ń mọ̀lẹ́ gan kò sí ìtànàbí nífẹ̀ẹ́ tó yín nù. abẹ̀rẹ̀ ká máa ṣe tàṣẹ́wùn wà tàṣẹ́jù bil abáde bíi pé a ti fún àwọn oṣù kan ló sún àdánwò wọ́n ti kọ́ orin àdánwò lẹ̀ fún wa nítorí pé láti kékeré ti fi ń kọ́wọ̀ fún wa dìsẹ́mbà kò mọ́ kó wa lẹ́rù lọ gbogbo oṣù bàbà bàbà wọ́n gbà pé gbogbo oṣù bàbà bàbà oṣù àdánwò ni a ti fẹ́ kó omi ilé ìbáraẹni sábọ̀ sí sẹ̀tẹ̀mbà ọ̀któbà nùfẹ̀mbà dìsẹ́mbà wọ́n gbà pé oṣù àdánwò ni wọ́n ò sì mọ̀ pé torí pé mọ́tò máa ń rìn dùn gbára ló jẹ́ kásídẹ́ǹtì máa kọ̀ ká burú máa kọ̀ kí ẹgbẹ́ torí pé oṣù yẹn jẹ́ a gbọ́dọ̀ lọ aburú káwọn mọ̀ ṣe ṣàtọ́jú ọjọ́ àbásìkò èyíkéyìí inú ẹ̀ta bá ṣe àti ń bọ́ sínú ṣírkù torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith tí abdullahi ibn Mas'ud gbà wá tó ń bẹnu sunan Abu Dawud wa Tirmidhi annabi sọ pé aṣírkù àtàtọ́jùrù ṣírkùn àtàtọ́jùrù ṣírkùn àtàtọ́jùrù ṣírkùn annabi sọ lẹ́ẹ̀mẹ́ta ẹni tó bẹ́ẹ̀ ti lé ní ìkàkàkan tó ànábì ní irú èèyàn bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ ṣírkùn ó ti ń ṣẹbọ sọ́lọ̀ yálà ọjọ monday ní ọjọ́ sunday ní kéyìn náà ọjọ́ yòówó a gbọ́dọ̀ lọ mọ́ a ti be etu ti lè ṣe gara yà àtijọ́ kí n bèè lè monday a ọkọ̀ yọ fìtínà ànígbà péjọ ọsùn ọdún ọléyá àbọ̀dún kìíní kan ẹnitọ́mọ́ ilé sun ọmọ ìbẹ̀rẹ̀ péjọ ọ̀nà bá bí tí gbogbo àwọn èèyàn òun wá ní gbogbo àwọn tí ń gúgò tí wọ́n ń gọ́bẹ̀ ní ìsìn síjọ ọléyá nìkan wọ́n sun gbogbo wọn nínú àwọn tàtọ́jú yóò tán nábì tún wá kọ̀ fún wa sallallahu alaihi wasallam ó náà ni tàtọ́jú bil ashkar wọ́n fìtínà tó gbalẹ̀ jù lónìí yorùbá gbà pé tíyàwó àwọn bá lóyún owó máa ń owó ìsábà máa ń kọlọ̀ owó èèyàn pé òdì máa ń sábà fẹ́ wọ́n gba ìyàwó yín tó lóyún ni ò jẹ́ kí ẹgbẹ́ ẹgbẹ́ bá ti lóyún wọ́n máa ń kí sí owó díẹ̀ lọ́wọ́ èèyàn ẹjọ́ tí Aisha Buhari bá lóyún tí Buhari ò ní lówó lọ́wọ́ ó ti wulẹ̀ mú ọtẹ́ bẹ́ẹ̀ náà ni òjò owó wà àbí inú kádà tọ́lọ ń gbé wá ń gbà náà ló bá wá àbí bí géètì láwọn tẹ́gbọ́n wulẹ̀ ń ka owó ní every every second àwọn àníyàwó òun lóyó òyìn torí ẹ̀ kò ní sówó mọ́ eléyìí ìtàtọ́jú rùn torí pé ojú wa dúdú ni torí pé jáàlù ni ẹ̀yin mẹ́dàmí kọjá ìfẹ́ bímọjọ́ àti bá ń bá ń lọ tàtọ́jú rùn bìlà àṣìkà lára àwọn ṣírìkù tí ànábà Muhammad sallallahu alaihi wasallam tọ́lọ̀ bàrẹ̀ gánà ti fún àwọn ní pé ká sọ́ra fún nìyẹn kọ́lọ̀ kó gbàrí ìbára. wannan abu ya yi muni kwarai wanda yake mutane suna zamanantar da wasu zamuna suke masu tafi-tafi ko kuma wasu lokuta mana ya buga muna misali kamar yanzu ga wani an kyanfa masa cewa a wasu watan shawwal kada wata wasu ranar idi babban sallah kada ya kusanci iyalinsa saboda idan ya kusanci iyalinsa allah ya kaddara cewa ciki juna biyu waru dan nan zai kasance abin da zai dinga yi a rayuwarsa soke soken mutane da wukati saboda ranar gini babba abinda aka fi aiwatarwa ne yankan dabba da aka ɗan an tamfa wasu sun tamfa zamuna kamar yanzu ga cikin watannin ganin turawa wanda ya zama muna alaƙaƙai an ce september november da december ana alakanta cikin ana masa canfi cewa wato watanni ne waɗanda yake yana gushewa da rayuka mutane da yawa shi ne ma da ya ce to rashin fahimta ne idan aka lura wayannan watannin lokacin ne aka fi samu sakakkariya a cikin a cikin hanyoyinmu na ƙasa saboda wani za su je gidan sallah wanda za su je kaza wanda za dole za a dinga samun wannan matsala amma ba a wai a canfa wannan wata cewa wannan wata ana kaza ana kaza daga kin da ba nan kasar yarbawa ko kuma najeriya ba amma kasashen larabawa cewa idan matan ka tana da juna biyu za ka rasa kuɗi a wannan lokacin shi ne ma ne ya buga yanzu da in matan shugaban ƙasar mu yanzu da ta ɗauki ciki akwai ranar da zai rasa ko titi a hannunsa balle uwa uba shugaban ƙasa ina wane shi da wancan bilge wanda aka ambata daga amerika wanda yake cikin sakan guda yana kirga biliyoyin kuɗi to idan matan ta ɗauki ciki wanda yake nuna cewa jahilci da rashin sanin makama musamman game da bangaren aƙida maza da sallallahu sallama an bata mana cewa ku saurara duk wanda yake tambi tambe in na ta na na fita da sana na game da kaza babu sa na yi da kaza to yana cikin shirka kuma da zai mutu a wannan lokacin Allah ya kare ayyukansa duk gaba ɗaya za su mutu Allah ya kare amin na'am ninu awon tàtọ́júrò àwòtàṣàgùn bíi bil ashkar tawo yaman ń ó ní pé nílẹ̀ Yorùbá ó lè má rampart àwọn kan gbà yìí pé àwọn ò lè jí tajà fóbìnrin láyé tóbi bá fẹ́ rajà lọ́wọ́ wọn wọn ò ní kọ́kùnrin wa báwọn gbowó lọ́wọ́ ẹ̀ eléyìí tàṣáhùmù tó burú jù nítorí pé fitna ni pé ìgbọ́dọ̀ ah, ìgbọ́dọ̀ rajà lọ́wọ́ ẹ̀ ah, obìnrin tẹ̀mí lọ́wọ́ ọkùnrin ọkùnrin tóbi bá ti tẹ̀mí lọ́wọ́ báyìí ní ta àwọn eléyìí kẹ́límà yìí kẹ́límà tàṣọ́ yúrù tó yẹ kó ti kó sínú ṣíríkù torí kó ti gbà yìí pé àyà kan bẹ́ẹ̀nu lágbọ̀rọ̀ àwọn súwárù tọ́lọ̀ màdìkẹ́ látọ̀ kẹ́tì súwárù kan kul inni la amliku lakum darra wala nafa kò sí nǹkan tó lè ká burú bá wa tó lè kó dáadáa bá wa tó lè kó àìdáa bá wa àyàfi kó yẹ kó ti wà ní kọ́dà jamaa àwọn hadith méjì kan wà kọ́mọ wa tó kọ́mọ ọdún mẹ́rin àlọ́ ẹ̀ka ti jẹ́ kó mọ iye wọn torí pé yóò fún wọn lákìídà tó jẹ́ pínlẹ̀ òun náà ni hadith abdullahi ibn mas'ud ya gulam hadith ya gulam kò yẹ kó ọmọ lè mọ̀ kó tó kọ́mọ ọdún mẹ́wàá hadith abdullahi ibn abbas ihfazullaha yahfazuk ó ní sọ ọlọ́run irun àwọn àkídà nítorí o sọ nítorí o mọ́sọ̀ òní jìnà sí yahfazuk kò nígbà tó wáyé tó wá ń rán pé ọlọ́run jọta tí sòrò bá dé ọlọ́run gẹ́gẹ́ ti mọ̀ pé ẹkùn sọ torí wọn náà ti ń sọ jẹ̀mọ́ àdúrà táǹtì àní pírọ́lẹ́sì jẹ́ ká sàdúrà kí ẹkùn tó pa àwọn pé jẹmọ́ sílẹ̀ tó yíjọ́ tí màá bá ní sòrò àìṣe pé àlẹ́ jẹ́ pé dábàá bẹ́ẹ̀ lómi ti máa ń pẹ́ mọ́sálásí ẹ lọ yẹ̀wò bí wọ́n ti fẹ́ gbaṣẹ́ tí máa ń pẹ́ mọ́sálásí nílẹ̀ Yorùbá ni o ẹjẹ́ bá rí tó wá ń sàdúrà kíkankíkan ó ní nǹkan kankan tó ti ń lé eléyìí àwọn àkídà ìpìlẹ̀ tá a gbọ́dọ̀ ní ni ó náà sì ní hadith ẹlẹ́kẹta wá kàtánà fi sọ pé làádẹ̀wá wà láàfíyàrọ́ àti bá ń bá ọ̀tánà fi kàlọ̀ àtàkọ́jùrù bìlà àṣíkà ká fún ká pé ah, èmi èpo bí ń làmá èpo bí wà lóòdì nínú fìtínà tá a máa ń ṣe tàtọ́júrù rẹ̀ ó ní pẹ́lẹ̀ Yorùbá wọn gbà pé tó bá jí rí ẹ̀gúsí kò ní ta epo ẹ̀gúsí ó lè fi máa kú o ọ̀rọ̀ yẹn lè máa kú o bọ̀ wọ́n gbà pé ń ọjà kó dàtẹ́ ìpínlẹ̀ àwọn yàrá bá tẹ́gùsí tó bá ti ń dalẹ́ wọn ni àyẹ́ gbáńgbẹ́ gbáńgbẹ́ gbọ́dọ̀ jírí láàárọ̀ ẹni bá ti jírí láàárọ̀ kò ní tánù tẹwa rí gbogbo ètà ń sọ yìí ẹni mọ́ pàwà náà tí kò sí inú ẹ̀wò ètà wa kó náà fẹ́ pé tàbí yúrùbìlà àṣíkàtù wa ni pé ọgọ́rọ̀ mọ̀lẹ́bí ni wọn ò fẹ́ra wọn mọ́ torí pé ti bí tàtọ́ yúrù sínú ẹ̀ wọ́n gbà pé sọ́mọ alébi kan bá fẹ́ mọ alébi kan wọ́n èyí sábà níláárí ibùdó tí ní gbogbo tẹ̀ ń sọ ìṣe ìrọ̀pọ̀lọ́ ló ní gbogbo tẹ̀ ń dákọ ni. wàá mi àkídà tún náà àkídà tó jẹ́ pé lele torí pé ànábì Muhammad sallallahu alaihi wọ́n sọ pé rẹ̀ yìí ó jẹ́ ká gbọ́ yé torí pé in tó orí lójú oorun àti in tó gbé tọ́kàn o náà ni ó mọ ṣiṣẹ́ nù gbèsè ayé tó bá ti ń bá lò ẹ̀tàn wa sọ fún pẹ́tọ́ bẹ́ẹ̀ ti lé fọ́mọ ilé báyìí o àárọ̀ pín tó fẹ́ wọn tó ní láàrí ìwọ lónìí ní láàrí tó náà máa ti lè gbé tọ́kàn máa wọn lónìí wọ́n ní láàrí gbogbo ọkùnrin bá fẹ́ wọn ń wálẹ̀ ni ọkùnrin bá ṣe kíní kan máa ń ṣe kíní kan ni ọlọ́run lè lò wọ́n sábàbí dáadáa wọ́n kọ́ fi mọ́ nìyẹn gbáwájú ó lè lóòótọ́ ọ̀rọ̀ yìí tí mò ń sọ yìí mo gbà pé ó ń bẹ́nu gbèjì oríṣiríṣi mọ̀lẹ́bí náà ti ń ṣe tàtọ́jú ìtura wọn oríṣiríṣi fámìlì náà ti ń ṣe tàtọ́jú ìtura wọn ṣé bá ti máa bá lọ rè ṣé kò ní wọnú àwa táǹkìrà alẹ́lẹ́sìn lókè ti wọ gan ni kébé ṣé kò ní wọ yá àwọn báyìí níjọ́ náà bá jẹ chairman wà láàmú ìṣẹ̀lẹ̀ núlù jẹ́ náà báyìí bá ti báyìí wà ló ìṣẹ̀lẹ̀ núlù àfẹ́ mọ́ dákọ nítorí pé afẹ́ kó sí àǹfààní ju pé ẹlòmíì mọ̀ fún dákọ mọ̀lẹ́bí òun lọ. àtàtọ́jú rúbi àṣà wàtàtọ́jú rúbi nẹ́tà ẹ má ṣe ẹbọ débi pé máa fi aburú mọ àwọn ìjọ kan kò sí ìrántí ẹ̀ lè rẹ́ńtẹ́ kó ló ti wà nù wọn kò sí wàdíhàdá àtàtọ́jú ìbílẹ̀ àṣíkàs ká mọ̀ jẹ́kú jẹ́ pé yóò tún wá sìn dédé bá àrin ara wa ta jẹ́ mùsùlùmí a ti wá gbé lọ́kàn pé ah ọmọ òkè lágbájá ìrìn àwọn tí wọ́n ń fẹ́ wọn tẹ́mọ ní láàrí ìwọ ò tí ì rí pé gómìnà náà ló rèdè gbogbo òrìnrẹ́ náà ní ìsìn ìkojú ra ìkó òǹdò jíbi ìlọ ó tán ó sì lóhun òrí gbọ́dọ̀ abẹ́ rí àmọ́ ọmọ tí ò wà létẹ́gbọ́n ti ti bára wọn pàdé òun mọ́kọ fámìlì wọn gan tí wọ́n mọ́kọ fámílì ara wọn wọ́n da masu daraja an wasu ababen da yake da wucewa a faruwa a cikin amma yana faruwa cikin mutane wanda abun yana tsatsaɗowa yana shiga mutane wanda yake ya kamata mu yi kashe game da shi na farko akwai da gaske da kidan cewa na bude shago na da safe in dai bace ne ta fara zuwa sayan kaya waje na ba zan karfi ta ba hannu da hannu dai ko kuma ce mata gaba ɗaya ba zan sai mata ba ko kuma ya to in wacce ta wani ya zo ya karbi wannan kudin sharfi ne akwai da fijamin da aka tabba cewa idan ka tayi da safe kuma ina jin kun sa abu shigo wai kwallon abu shi idan ka gane shi to ranar babu sa gare ka tafi tafi ya wuce irin wayannan na ababen tsakankanin lokacin da da yake bayani sai na tuna ni na zauna rizau a Niger sai akwai wasu kabilun da ake cewa dukkawa ana musu kira wai dukkawa dukkan tsiya wai duk wanda ya aure su zai tsiya to wanda tanki ne saboda azurtawa iyatarwa ba da mulki karba baya hannun kowa hannun Allah ne to yanzu da abu ya shiga cikin mutane har cikin wannan garin namu za ta tun da na yi kusan gidan nan an auri mata kusan guda goma babu wanda cikin wayannan goma babu wanda zai da matsala to Allah ya hukunta haka ne ba tantin cewa wannan gidan bane yake kawo gunga da haka sai mu yi kokari mu gyara aqidun mu kai tun tube tun da ne tun tube da kwa hagu matsala zai same ni to idan ka dogara da wannan cewa zai same ka to Allah ya karba kenan zai cigaba da samun ka da haka sai mu kiyaye yana daga cikin abu mafi hakari sai yasa so ya ganin babu aqida aƙida yake da muhimmanci cikin rayuwar musulmai saboda me ba za ka ɗauke da muhimmanci cewa abin da ke ba sai lalata maka aiki gaban Allah sai ka kaji ba ka da fiɗi ko ba ka da fiɗa ta wajen Allah ko da Allah ba zai kare. Amin. Na'am. Wa mina tàtọ́jú àti tàṣáhùn tá a máa ń ṣe. Oní àtún ni ara kí a fẹsẹ̀ kọ ọ̀tún àbùsì. Bí a ẹ̀sìn òsì mo fi kọ ìní balagbájá ńlẹ̀ àbí tí màá ń bọ̀ mí ò lè dáa. àwọn tàtọ́ yòrò yìí alémọ̀wò kó ti ń kú tó bá wà ń gbàgbọ́ yìí ṣùgbọ́n àwọn ọmọ wa tán bẹ̀rẹ̀ tán tán wọ́n ṣe ń bọ̀ ní àti èjì tán wà nìsín kan di púpátì a ti ń rí inú wọn tán ti ń jí àwọn fìtínà yìí ló jẹ́ pé àgbọ̀dọ̀ dé ká dákẹ́ lórí àgbọ̀dọ̀ máa sọ owó òtí ìjọ tó fẹsẹ̀ kọ rí tán sì bọ̀ lówó àbí tó rówó ni bó bá sì rówó

nínú tàtọ́jú àti tàtàhùn tàtún máa ń ṣe ó náà ní pé àgbà páwọn ẹyẹ kan wà tán bá ti dún ah, alágbára tí wọ́n fẹ́ kú àbí fìtínà kan fẹ́ ṣẹlẹ̀ nìyẹn ló jẹ́ pé anábà Muhammad sallallahu alaihi wasallam gọ́gọ́ pé wà láàmà àmà bẹ̀yẹn wọ́n ní búmọ̀ ni wọ́n láwọn ẹyẹ kan wà táwọn kan gbà látara bẹ́ẹ̀ bí irú gírọ̀ pẹ́pẹ́tà ń bẹ̀ẹ́ lè dún báyẹ̀ ti wò pé ah! Ah, alágbára kan fẹ́ kú sẹ́yìn ò wá gbọ́dọ̀ wá dún mọ́ ní ìsìnwọ́ lóun àpèjúwe eru rẹ̀ ẹjẹ́ má pèjúwe eru rẹ̀ wá tẹ́ǹpá nílùú mi torí àwọn sọ pẹ̀lú àwọn tààjọ jẹ́ ọmọ ìyá kan níbi wọ́n ní kí ìṣàbà tẹ̀lẹ̀ ń gbèsì mú tẹ̀sí sáré mọ́ tẹ̀lẹ̀ bá dàdà àdàbọ̀ ọlọ́run sí ní kọ́ mọ́ kú wọ́n gbà pé tó bá lọ sí àjì tó bá ti wà lókè àràfà pé wọ́n wọn ni pé ògì táwọn àháyàn ní òun kí wọ́n yọ̀ ṣubú lórí òkè àràfà tí a pé báyà tó kọ́ wọn dé bẹ́ẹ̀ ni mo mọ̀ báyà bókè ń ti rí ìmọ̀ bókè ń ti fẹ́ máa yọ fine ẹ wá máa wo ṣe àgbẹ̀ àwọn ọ̀dọ̀ míì wà sọ kò yí nìkan kàdíìsì fún àbíkẹ́ ká Kùránì fún ẹ ẹ kàn fún wọn ní reasonable logic ok ẹ méjì tẹ ẹ ṣe ẹ ṣe nítorí báwọn tí wọ́n wà ní arọ́pà tí wọ́n bàdé yọ ṣubú and wá wà lamẹ́ríkà táwọn òsì mọ́ tẹ́lẹ̀ ìlànà tí ń jókì ó ní pé ọ̀gọ̀rọ̀ àwọn fìtínà yìí jáàlù àìmọ̀kan ignorance náà fi ń gbélé wa lọ́wọ́ àdáwọ̀ à ń gbà ó wá tí wọ́n di kà máa wà jáde náà àbá àyàn ìròyìn sí rèé àwọn tó jí ọ̀gá nú àwọn pèpè yìí tọ́lọ́mù bàdíkà máa fi ń ròyìn àwọn tó jí ọ̀gá tán bá rí dáadáa wọ́n mọ̀ ní ah, ah, àwa ní ìrìnà tí wọ́n mọ̀ ń ṣe dáadáa gan fàyìlà jẹ́ àtúmọ̀ hasanẹ̀ tí ẹ bá bá sẹ̀rẹ̀ tí wọ́n wọ́n ní àá ah, mímọ̀ ṣe wa ni ẹlòmí ìgbà péjọ tó ń ti fẹ́yàwó òun ni ò ti dá fóun mọ́ péyàwó òun ló kọ aburú wa ẹwù tàtọ́ yóò gbàdúrà oníyàwó ló kọ aburú wa ẹ bá lọ bí ìgbésẹ̀ wò ní ìta ní ìsèpà ẹ bá gbé àá èló gan ni èrè lébè ní ìsèpà ní ìsèpà mọ́ bínú ètò bá wà nù àmọ́ ẹni tó ń tata tọ́lọ́ ní kó ti kọ́lé o tọ́lọ́ bá àgbàríkà sí wọn. ìta fẹ́ lò ń bẹ̀ ni pé obìnrin tí wàá ń sọ pé òun ló fẹ́ ló yẹ ká burú ṣẹlẹ̀ sí ọ níjọ mo ti gbé wọlé báyìí di asidẹ́ǹtì di kò mọ́tà di kò ń jẹ gbèsè ẹ̀wọ̀n kó ti ló ń jẹ gbèsè wọ́n tó lọ́ba anáfò ṣe bísínẹ́sì ọlọ́ba anáfò bọ́mọlé láńtà ọlọ́ba ṣe bísínẹ́sì ṣé kò ti mọ̀ kó ń gẹ́gẹ́ òwúlẹ̀ ní sòrò ó wá sí mọ́ yàwó pé yàwó lóde ìyàwó tó fẹ́ torí kárí mi ó wá ń padà ṣe tàtàjùrù pẹ̀lú ìyàwó yẹn pé ń jọ mo ti fẹ́ ìyàwó òun gbà ìṣòro ti dé ẹsẹ̀ rẹ̀ ọ̀dá ẹsẹ̀ burúkú ló ní ìwọ̀n amọ́ ẹsẹ̀ tí wọ̀ ní ẹsẹ̀ tí wọ̀ ní sí àti ẹ̀ tí wà ní nǹkan gidi tó ti ẹ̀mú wá sínú gùgẹ́ ó sì lẹ́sẹ̀ tó ń dá eléyìí nínú tó tún dé ni pé àwọn ọjọ́ yìí wọ́n wà sọ pé ìdàjá àti ìmọ̀ àṣẹ̀sẹ̀ náà tí dáadáa bá ti dé bá wọn wọ́n ni ah

tẹnikẹ́ mọ̀ sàbúrú máa lórílẹ̀ sàbúrú tí wọ́n wá ń tí wọ́n wá ṣe máa yẹn tán stọ̀pù ẹ̀ ọlọ́wà tẹ́ ti máa nìyí tí nǹkan yóò bá ti wá yọ dáadáa wọ́n wà ní yàtàtọ̀ yàrúnà ìkó mi Musa wà mọ̀ máa hù ó ní ah, àwọn mọ́tò kòtò gbogbogbò ti dàbí wọ́n ti bàbí jẹ́ wọ́n ti bá nǹkan jẹ́ jìnnà ọlọ́ni àlà ìlànà tọ̀ ìrọ̀rùn ìlànà ìdẹ́ẹ̀rí jẹ́gbà tẹ́ẹ̀rí jẹ́ yẹn kí ló ń a ní wọ́n bá burú tó ṣẹlẹ̀ sí wa kébé yẹ́sẹ̀ wa ní àbá ìṣiṣẹ́ wa àbá ìṣe déédéé wa lọ́dọ̀ ọlọ́run a máa ń yí máa ń wòye ojúmọ́ náà làwọn èèyàn máa ń ṣe wa náà ra wa ni inna tahirakum inda Allah ọlọ́run ní tẹ́ orúkọ àwọn kan ní ṣe ní ipò tí wọ́n yẹ kí wọ́n fọ́n problem nígbà tó ṣe dáadáa tán mọ́ wàá òkú nígbà tí wọ́n á ìyọ̀mù tí wọ́n á ṣe kí nígbà yìí wà láàbù tí á dé báyìí ọlọ́mọdé kí yẹn sáà gbọ́ ọmọ ẹlòmíì tọmọ ó lé ní nígbà tó ń ti gbọmọ sọ́dọ̀ báyìí ní kò ti ń dárúkọ ẹtí ọmọ wọn ọ̀dà ẹlòmíì sì kàyàwó rẹ̀ kú wẹ́ ọkọ̀ tí ìtàtọ́jú náà ní tàfà ó pé ìyàwó òyìnjọ́ mo ti fẹ́ láì ní ìdáàbì ìyún ìsáburú mẹ́ ní ìdákọ ilé kan ilé kan àti àfa àkàtọ̀ òmìnira ah, tẹ bá ẹgbẹ̀rẹ̀ yìí àdìsíkì yẹn tó máa ń pọ̀ ní irú èyí dáa ìmẹ́jì tó ti bá bí ẹ̀ẹ̀ni <laughs> tó jẹ́ toro yìí ni pé ẹ understand ìlú ọlọ́run jẹ́mọ́ wà lọ́ yìí ó lè kíyàn tó lè understand ìlú ọlọ́run àbí kíyàn tó lè kó pẹ̀lú àwọn àfà tí wọ́n máa ń nírò òlu gidi lèyìn ó fi understand ìlú ọlọ́run kò ẹ lè lẹ́nìkan láyè tí ó rò kọdún tí wà ní gbogbo ìgbà náà láyé òun máa ń dùn sí ní jẹ́ mú rọrùn fún di eléyìí ti níjọ́ mi táwọn àfáà bá tún fẹ́ sọ̀rọ̀ iṣẹ́ alágbàtìlẹ̀ wọ́n bá máa ṣe rẹ̀ torí pé máa lè kìlàfà tó bẹ lórí pé ànábì ni ẹ̀ta fún àwọn àìsàn kan nínú ìlú ẹ̀dùn máa gbà á ńgbà wọn ní asáfà àìsàn kan nínú ìlú pé kẹ máa wọ lúlù láìsàn kan bá wà dáhùn àwọn ènìyàn wá àtìbáàbù ó sọ pé wà láàádẹ́ wà pé nǹkan ìmọ̀ transmit lọ́dọ̀ ara wọn wàhálà wọn lọ́wọ́ àìrẹ̀ kọ́lọ̀ bàdìkẹ́lá kó wá sí pípàdé lẹ́yìn àti pípàdé lọ́dún kó ṣe ní pípàdé oríire kó ṣe wá lọ́mọ àdínà kọ́mọ́ṣe wá lọ́mọ kó jẹ́ pé pàtàkì tó pàdé lẹ́nu kó jẹ́ lórí dáadáa insha allah ọ̀rẹ́kọ̀ ìtìjà kó gba gbogbo ìbáàdà ó rí ẹnìkan kan fọ́lọ̀ jẹ́ kó dáa àwa tí a ti wò pé báyẹ̀ tẹ̀ nìkan ni ọ̀dà àbí kìnnìkan ni ọ̀dà títí ń dàrú lọ́kàn wa ọlọ́run ṣe wá ní tẹ̀sítímọ́nì gidi táwọn ló lè bára wọn sọ pé ah, irọ́ ni o nígbà mo ah ó já ń dùn sí láì kọ́lọ́n bàdé ká kó ṣe ń borí bẹ́ẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa kó wá jẹ́ ká yé kágbádùn lórí islam kó yẹ gbọ́dọ̀ lórí kejì láti máa gbádùn gbogbo ní ìlú kó dàrú illa shi ne abin da ya wannan abin da wanda yake wato ne wanda tun da ya aure sai ya canfe matansa cewa wallahi da ga abin da nake samu ga abin da nake samu amma yanzu da da na yi aure wallahi kawai hagu ta shigo da shi to wallahi an ga canji ne sannan akwai abin da malai ya kawo cewa baya faruwa nan wai ranar arafa mahajjata sai a ce za a kwaba masu koko a ba su su sha wai dalilin ba su koko kada su sulɓe su haɗe a dutsen arafa to yanzu da yar ma suka san koko da hausawa balare na indonesia mai ita ce mai koko sai dinga kallon ka wannan daga ya zo daga america ina ruwan shi da koko duka tantance tantu ya yi yawa sai